kábọ̀ sí orí ètò yín ètò wa èyí tí a pe àkọlé rẹ̀ ní wúdà àbúṣọ ètò tí ó ń kọ́ ní àwọn oríṣiríṣi ẹ̀kọ́ èyí tí ó ní ṣe pẹ̀lú àlámọ̀rí ẹ̀sìn tiwa alislam látẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa dr sarafudin gbadebo olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ti alimọ̀dínà center èyí tí ó kalẹ̀ sí pápá abẹ́dẹ̀ ẹ̀sánú ajé ẹ̀ má bàa kalọ̀. alhamdulilayi wasalaatu wasalaamu السلام عليكم ورحمة الله وبركاته دادو دادو اسم وايس اسلام ام بكاتا كلمة لي تو يجي تو سيدارا قوقم نيكبان تاكوني التوحيد sísè ọlọ́run ọba lọ́kàn nínú ìjọsìn kò sí tàbí ṣùgbọ́n wípé ọ̀kan nínú tawhid à ń pè ní tawhid olóhìyà tawhid olóhìyà òun náà ní ká sí ọlọ́run ọba lọ́kàn nínú jíjẹ́ ni tá a gbọ́dọ̀ jọ́sìn fún lódodo ìtumọ̀ rẹ̀ òun náà ní ká sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa lọ́kàn nítorí wọ́n ń pè ní tawhid òun náà ní ká sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa bí olóhìyẹ́tìhí wa bí af'alihi wa bí asma'ihi ká sọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ká sí lọ́kàn nípa jíjẹ́ ọba tá a gbọ́dọ̀ jọ́sìn fún lódodo ká sì sí lọ́kàn nípa àwọn aṣẹ́ tí ì ṣe ká ṣe lọ́kàn nípa àwọn orúkọ àti àwọn àròyìn rẹ̀ eléyìí túmọ̀ sí pẹ́ni tó bá ní tawhid ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ kó ṣe ọlọ́run ọba lọ́kàn nínú ìjọsìn gbogbo ń tá a bá pè ní ìjọsìn ọ̀gbọ́dọ̀ gbé lọ bẹ́ẹ̀ lómi tó yàtọ̀ sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa onìkan lọ́ọ́ máa jọ́sìn fún gbogbo ìjọsìn pátá porongodo tó o bá ti lè sẹ́rí ọ̀kan nínú rẹ̀ lọ ẹlòmí tó yàtọ̀ sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ti kúrò lórí tawhid nìyẹn ìdí nìyí tó fi jẹ́ pé ọ̀pọ̀ àìmọye àwọn èèyàn ló jẹ́ pé wọn ò mọ ìtumọ̀ tí wọ́n pè lẹ́sìn lábẹ́ aburada Islam eléyìí tó tayọ ká sì sọ̀lẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀jọ́sìn mi eléyìí tó ṣe pé wọ́n ń gbé lọ bẹ́lòmíì tó yàtọ̀ sí Allah látàrí àìmọ̀kan tí ń sìn mú wọn adẹni tí ń kúrò lábẹ́ aburada Islam ìbá ti rí bẹ́ẹ̀ tó bá sì kí wọ́n bá nímọ̀ nípa ń pè ní at báwo ni ó ti sì fẹ́ jẹ́ ẹrú lódodo fún ọlọ́run ọba tó ṣẹ̀dá rẹ̀ nígbà tó ṣe pé ọ̀fẹ́ pè pé tọrọ nǹkan kan ọwọ́ láti pe ọlọ́run ọkọ̀ láti bẹ ọlọ́run ọkọ̀ láti tọrọ ń tọ́n fẹ́ lọ́dọ̀ ọwọ́ ń tọrọ lọ́dọ̀ ẹ̀dá tọ́lọ́run ọba dá wípé kó fún ọ wípé kó ràn ọ lọ́wọ́ kó sàràn sí àti ọ. dájú ni pé tí ń tọrọ lọ́dọ̀ èèyàn tó ló lè fún yàn nírú rẹ̀ títọrọ tó tọrọ ọrú rẹ̀ lọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ̀ ó túmọ̀ sí pé o ti ṣẹbọ sọ́lọ̀ nìyẹn o ti kẹ́sẹ̀ kúrò nídìí ṣíṣe ọlọ́run ọba lọ́kan nínú ìjọsìn o ti kúrò lábẹ́ ẹni tá a lè pè lẹ́ni tí ń ṣẹ̀sìn o ti dẹni tó ṣe é ẹ̀sìn ló tó ń ṣe bẹ́ẹ̀ náà ni ká ké gbàjarì ká kígbe gbàmígbàmí lọ bẹ́ẹ̀ dán ọlọ́run ọba kan kọ́ gbà wá kọ́ là wá níbi téèyàn ò lè gbàyàn làyàn kó ń bẹ́ẹ̀ yàtọ̀ sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa mímọ ṣe bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé èèyàn ti kúrò lábẹ́ àbúradà ẹ̀sìn nìyẹn bẹ́ẹ̀ náà ni ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ọ̀ka ká búra kún kankan wọ́n kà kà kún bí ìgbà téèyàn ń ṣàwàdà lásán ni wọ́n máa fi nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ wọ́n máa fi búra ó lè sọ pé òun fi bàbá òun òun fi búra òun fi yẹ òun òun fi búra mọ́ṣáláṣí làwà yìí òun fi búra ẹlòmíì ẹ̀wẹ̀ ẹ̀mí máa bọ́ bàtà lẹ̀ kọ́ máa fẹsẹ̀ gbólẹ̀ kọ́ máa sọ pé ibi tó ń wà ibi tó ń wà yìí ibi tó ń kù sí náà ni ibi tó ń sùn sí ni òun ò ní sùn síbẹ̀ yẹn yóò mọ̀ wá fi búra lábẹ́ òfin ọlọ́run ẹni tó bá ti fi nǹkan mi tó yàtọ̀ sọ́lọ́ wọn bẹ ẹlẹ́dàá wa búra onítàn ti kúrò lábẹ́ àbúradà wípé ń ṣe ọlọ́run ọba lọ́kàn nínú ìjọsìn ó ti dẹni tó ṣe wípé ń fi ẹlòmíì sí ẹgbẹ̀rà fọ́lọ́run ọba nìyẹn bẹ́ẹ̀ náà lẹ́lòmíì ẹ̀rí tó ṣe wípé yóò máa sáde nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa bí ẹni tí ń sádi àwọn àǹjànú bí ẹni tí ń sádi àwọn arúnmalẹ̀ bí ẹni tí ń sádi àwọn màláìkà àbí ẹni tí ń sádi àṣọ ìpọ́n ẹ rí i pé nísìnyí ẹni tí ó gbé ẹbọ tó gbé lọ sórí ìta òun náà ó ń sádi àṣọ ìpọ́n ni ń wò pé aburú àti àìda àti tójú ọ̀fẹ́ rí kọ́ má sí òun gbọ́wọ́ àṣọ ìpọ́n nítorí pé àṣọ ìpọ́n kò sí ní tó ṣe ní àìda àtàbúrú fóun tí ò ní lè ṣe fóun torí òun sádi rẹ̀ a'udhu billahi minash shaitani rajim ẹni tí máa ń ṣe ọlọ́run ọba lọ́kàn ṣoṣo nínú ìjọsìn tó yẹ pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa nìkan ní bá ń pè kò ní í jẹ́ni tí ń ṣe bẹ́ẹ̀ fún nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ ọ̀hún wá ma àbọ̀ òun wá kọ́lọ́run ọba ó bọ̀ ọ́ láṣìírí wọ́n á mú ọ lọ sílẹ̀ àwọn olóṣà wọ́n mú ọ lọ sílẹ̀ àwọn sàwò wọ́n mú ọ lọ sílẹ̀ àwọn lọ́yàdé nígbà tó wá débẹ̀ wọ́n á ní à bàbá àgbàlagbà lọ́wọ́ à yìí ìyẹn eré àbó òsàkà tí wọ́n gbé kalẹ̀ wọ́n á ní kó ṣubú kó forí kalẹ̀ fún nítorí pé bàbá àgbàlagbà téèyàn bá ti forí kalẹ̀ fún bàbá àgbàlagbà á máa dáyàn lò tani bàbá àgbàlagbà àyà ọlọ́run ọba ẹlẹ́dàá rẹ̀ ò forí kalẹ̀ fún ọlọ́run ọba ẹlẹ́dàá rẹ̀ ò tẹ̀ fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ní ká máa sin òun ìwọ kọ̀ láti sin orí Maryam ìyá nàbì Isa aleyhi salam láti orí àwọn ànábì tó síwájú iná ni wọ́n máa máa ti tẹ̀ fọlọ́ láti orí àwọn ànábì tó síwájú ni wọ́n ti máa forí kalẹ̀ fọlọ́ ọlọ́run ọba ni ìyá Maryam kunuti li rabbiki wasjudi warka'i ma'ar dìde dúró sẹ̀sìn fọlọ̀ máa forí kanlẹ̀ fọlọ̀ máa tẹ̀ pẹ̀lú àwọn ẹni tí ń tẹ̀ ìwọ tẹ̀ fọlọ̀ ma ìwọ forí kanlẹ̀ fọlọ̀ ma ọ̀wá ń forí kanlẹ̀ fóòsà ọ̀ ń forí kanlẹ̀ fèrè lórúkọ ọ̀pọ̀ ń forí kanlẹ̀ fún bàbá àgbàlagbà àyà kí ni tó ń tiẹ̀ ọba ṣe fún ọ. akramakumullah a gbọ́dọ̀ sọ lọ́wọ́n ọba wa lọ́kàn ṣoṣo nínú ìjọsìn nítorí pé ẹni tó bá ti kọ̀ láti sọ lọ́wọ́n ọba lọ́kàn ṣoṣo nínú ìjọsìn onítọ̀hún máa dẹni tó fi ojú ọ̀nà tẹ̀wáhídì sílẹ̀ ìfojú ọ̀nà tẹ̀wọ̀hídì sílẹ̀ ó túmọ̀ sí pé onítọ̀hún kò fẹ́ láti jẹ́ ẹni tó jẹ́ pé yóò láǹfààní àti wàlìjánà ọlọ́run ẹlẹ́dàá wa làwa ń bẹ̀ o kọ́mọ́sá àlìjánà lè wọ̀ tiwa. akramakumullah á rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lónìí tó bá ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ọwọ́ ẹ̀rẹ̀ hẹ̀hẹ̀ ni wọ́n fi máa mú wọ́n kà máa yẹnu gẹ̀ sẹ́sìn lára ni nítorí pé kíni àwọn ò fẹ́ sẹ́sìn tó bá ń bára wọn sọ̀rọ̀ tó bá ń bára wọn sọ̀rọ̀ láàrin ara wọn tẹnìkan bá rọra nípa ayọ̀ ọlọ́run ọba láàrin wọn ẹ sọ pé ẹjá bẹ̀rù ọlọ́run jẹ́ máa ṣe rọrọ̀ tó wà nílẹ̀ yìí báyìí tá a bá fojú ẹ̀sìn wò á rí i pé n tá à ń ṣe yìí gan ọ̀tọ̀ ó takò ń tọ́lọ̀ wọn bá ń fẹ́ ká ṣe ẹnìkan ní ẹ má gbọ́dọ̀ ẹ̀sìn wá bí o ẹ má gbọ́dọ̀ ẹ̀sìn wá bí ọ̀rọ̀ ẹ̀sìn káwọn sọ ọ̀rọ̀ gbèsè ayé là ń sọ kí ni wàá nìtumọ̀ gbèsè ayé tá a bá ti yọwọ́ ẹ̀sìn bẹ́ẹ̀ ìgbésí ayé tá a bá ti ní kò ọjẹ fufu ọjà màlà ó tún á jẹ ẹran iná ọ̀hà nìkíni kí lọ sọ ọ́ dà téèyàn ọba ti lẹ́sìn gbogbo ìgbésí ayé kì í nítumọ̀ torí a gbọ́dọ̀ sọ lọ́wọ́n bá wa lọ́kàn ṣoṣo nínú ìjọsìn bákan náà àwọn iṣẹ́ tó lọ́wọ́n bá ń ṣe a gbọ́dọ̀ sọ lọ́wọ́n bá lọ́kàn ṣoṣo nínú rẹ̀ ọlọ́wọ́n bá ló máa ń pààyàn ọlọ́wọ́n bá ló máa ń jiyàn ọlọ́wọ́n bá ló ní ká sẹ̀mí ọlọ́wọ́n bá ló ní ká kú ọlọ́wọ́n bá ló máa ń gbé ní ga ọlọ́wọ́n bá ló máa ń rẹ nílẹ̀ ọlọ́wọ́n bá ló máa ń fúnni ọlọ́wọ́n ló máa ń kọ̀ láti fúnni ọlọ́run ọba ló máa ń ṣeni láǹfààní ọlọ́run ló máa ń gbé ìnira báni ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun ló ṣẹ̀dá gbogbo nǹkan gbogbo nǹkan pátá àti táàmù àti táàmù gbogbo ohun ẹ̀dá ọlọ́run ọba ni wọ́n á ṣe eléyìí tó ṣe fojú rí eléyìí tá a lè fojú rí eléyìí tí ń bẹ ń tòsí àti èyí tó wà ń jìnnàjìnnà ẹ̀dá ọlọ́run ọba ni gbogbo wa ọlọ́run ọba ẹlẹ́dàá wa yìí báyìí òun náà ló wà lákòóso lórí gbogbo nǹkan torí náà ló kúkú dá gbogbo nǹkan àkóso gbogbo nǹkan ọwọ́ rẹ̀ ló ọ̀rọ̀ pé ah ọlọ́run ọba ẹlẹ́dàá wa à ń bẹ̀ ọ́ dákun á gbàkóso lórí ìgbésí ayé wa ta ló gbà máa lọ tẹ́lẹ̀ tí ó fi wá gbàkóso yẹn òun náà lọ́ba tó ní àkóso gbogbo nǹkan gbogbo nǹkan pátá abẹ́ àkóso rẹ̀ ló wà bó bá ṣe wọ ọlọ́run ọba ló máa ń ṣe gbogbo nǹkan torí rẹ̀ a gbọ́dọ̀ fi àwọn ṣe ọlọ́run ọba tọ́lọ́run ọba ń ṣe ká fi tì sọ́dọ̀ ọlọ́run ọba a gbọ́dọ̀ mú kan nínú iṣẹ́ tọ́lọ́run ọba ń ṣe ká fi tì sọ́dọ̀ ẹlòmíì gbogbo alápàtà la gbà <clears throat> tọ́lọ́run ló dá wa ọlọ́run ló dá gbogbo nǹkan ọlọ́run ló dá gbogbo nǹkan pátá porongodo ǹjẹ́ tá a bá wá mà bẹ́ẹ̀ sọ́lọ́run ọba tó dá gbogbo nǹkan yìí ká máa sìn àbí nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run ọba ẹlẹ́dàá wa nítorí pé téèyàn bá ti kọ̀ láti sin ọlọ́run ọba tó dá gbogbo nǹkan nǹkan míì tó ṣe pé dídá lọ́lọ́run dá lèèyàn máa sìn téèyàn bá ti wá dẹni tó fi ọlọ́run ọba tó dá gbogbo nǹkan sílẹ̀ tí ń sin nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run ó dájú pé àlìjáná tọ́lọ̀ tí máa fáwọn ẹrú rẹ̀ tí wọ́n gbélé ayé sìn èèyàn ọ̀fẹ́ kọ́ tọ́sọ̀nù ọlọ́run dákun wọ́n ṣe wá lọ́kàn nínú ẹni tó ṣe pé yọ ọkọ̀ oríire yọ wà mọ́nà orí ibú yóò mú pọn yóò wá jẹ pé sórí ibú ni ó ṣe tí ó fi kú láyé ọlọ́wọ́n bá má ṣe tiwa bẹ́ẹ̀. bákan náà a gbọ́dọ̀ sọ ọlọ́wọ́n bá lọ́kàn ṣoṣo nípa àwọn orúkọ tọ́lọ́wọ́n bá ń jẹ́ ká ṣe lọ́kàn ṣoṣo nípa àwọn àròyìn tó jẹ́ tiẹ̀ àwọn orúkọ ọlọ́wọ́n bá pọ̀ púpọ̀ ọlọ́wọ́n bá ẹlẹ́dàá wa òun Allah òun náà ni Ar-Rahman òun náà ni Ar-Rahim òun náà ni As-Salam òun òun náà ni subhanahu wa ta'ala alhayyu alqayyum allahu azza wa jal àwọn orúkọ rẹ̀ pọ̀ púpọ̀ bẹbí ipò nìkan òun náà lọ máa borúkọ òun ti ṣe pọ̀ tó ẹ̀dá Ọlọ́run ọba kọkàn má orúkọ rẹ̀ pọ̀ ó sì ṣe wá ní ojú kòkòrò ó kọ́ wa lẹ́kọ̀ọ́ ó ní gbogbo ìgbà tá a bá ti fẹ́ pè òun tá a fẹ́ tọrọ nǹkan kan lọ́dọ̀ òun orúkọ òun ni ká máa pè ká máa fi pè òun walillahil asmaul husna fad'uhu biha tọlọ́run ọba làwọn orúkọ eléyìí tó rẹwà jù torí náà àwọn orúkọ yẹn ni kẹ́ ẹ máa fi pe allah torí ẹ ẹni tó fẹ́ bẹ́lọ̀ tó fẹ́ tọrọ nǹkan kan lọ́dọ̀ ọlọ́run ó yẹ kó mọ àwọn orúkọ ọlọ́run eléyìí tó ní í ṣe pẹ̀lú tí wọ́n fẹ́ tọrọ ń pàtó kó wá jẹ́ pé orúkọ yẹn ló ń lò láti fi pe ọlọ́run ọba ẹlẹ́dàá o. tọ́lù máa ń tó fún pe ọlọ́run ọlọ́run ọba máa jẹun ọlọ́run sì máa ṣe ń tọ́ ń bá ń fẹ́ fún ọ. bí ẹni tó ṣe pé ó ń wá kí ọlọ́run ọba ẹlẹ́dàá wa kó ròun lọ́rọ̀ yóò máa wá pe ọlọ́run ìpè ya Razzaq ìwọ ọba ọba tó ṣe pé ó máa rọ̀ ni lọ́rọ̀ orzokoni rọ̀ mí lọ́rọ̀ kan náà ẹni tí ń fẹ́ kí ọlọ́run ọba ẹlẹ́dàá wa kọ́ lánàá rí kò ń yóò máa pèpè yá fatah iftahli abwaaba fadlik ìwọ ọlọ́run ọba ọba tí máa lánàá ku ẹ̀dá rẹ̀ lánàá ọ̀la rẹ̀ àjùlọ rẹ̀ lánàá rẹ̀ kò mí ìwọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó téèyàn bá wá ń fi àwọn orúkọ ọlọ́run ọba pọ́lọ́n eléyìí máa jẹ́ sábàbí ńlá eléyìí tọ́lọ́run ọba máa fi gba àdúrà èèyàn torí ẹ̀ ló ṣe jẹ́ pé tó bá ti jọ́ òpin dàlù kìyàmà anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní ìgbà tí gbogbo àwọn ẹ̀dá pátá porongodo wa àti mùsùlùmí àtẹ̀ntì èsè mùsùlùmí tá a bá sá títí látòrí baba ńlá wa adam alayhi salam tá a sá lórí anabi nuha alayhi salam tá a sá lọ sọ́dọ̀ anabi ibrahim alayhi salam tá a sá lọ sọ́dọ̀ anabi musa àti anabi isa alayhi musalatu wa salam pé kí wọ́n dákun fún wọn bá ní ṣìpẹ̀ lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa pé kọ́lọ́run kí ẹni tí ó wọ náà wọ náà kẹ́ni tí ó wà lẹ́jọ́ náà wà lẹ́jọ́ náà nítorí pé òòrùn tó mú kankankan ìyà tí ń jẹ wá gbára rẹ̀ yìí ọ̀pọ̀ kò ṣeé faradà ẹ bá ní bẹ́ẹ̀ lọ́n kọ́ lọ́n kúkú ṣèdájọ́ kọ́ máa ná ọmọ ara rẹ̀ kọ́ máa lẹ́jọ́ náà ọmọ ara rẹ̀ lọ́ máa lẹ́jọ́ náà tí gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú àwọn ànábì ńlá yìí tọkọ̀ọ̀kan ni wọ́n máa yẹ tí wọ́n sọ pé àwọn ò lè ṣe é tí ẹnìkíní ó ti wá lọ sọ́dọ̀ ẹnìkejì tẹnìkejì ó ti wá lọ sọ́dọ̀ ẹnìkẹta tẹnìkẹta ó ti wá lọ sọ́dọ̀ ẹnìkẹrin tẹnìkẹrin ó ti wá lọ sọ́dọ̀ ẹnìkarùn kó tó wá di pé àpadà fàbọ̀ sọ́dọ̀ anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam táwa ké fún pé kó náà bá wa bẹ́ lọ kó bá wa sì pẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé kí ọlọ́run ọba kó ṣèdájọ́ láàrin ẹ̀dá anabi sallallahu alayhi wa sallam wọn wá dáhùn pé ana laha ana laha èmi ni màá bá yín ṣìpẹ̀ yẹn èmi ni màá bá yín ṣìpẹ̀ yẹn anabi ó pa yóò lọ sí abẹ́ àga ọlọ́ọ̀lọ́run ọba ẹlẹ́dàá wa yóò wá forí kanlẹ̀ fọlọ́ nígbà tó bá forí kanlẹ̀ sọlọ́run ó ní màá máa wá fi ẹ̀yìn fọlọ màá máa fẹ̀yìn fọ́lọ̀ màá máa pè é pẹ̀lú àwọn orúkọ àti ẹ̀yìn eléyìí tó ṣe pé mi ò tiẹ̀ tí ì mà nípa rẹ̀ láyé ń bí eléyìí túmọ̀ sí pé ẹni tí máa ń fẹ́ káàdù wọn gbà orúkọ ọlọ́run là á fi sátẹ̀gùn àwọn àròyìn ọlọ́run là á fi sátẹ̀gùn kì í ṣe pé ká máa wá porúkọ àbí ká máa porúkọ pèkúpè ká máa àwọn ni ó ṣe ń tàn fẹ́ wa ọlọ́run ẹlẹ́dàá wa ní jẹ́ni ọlọ́run ọba ní dání lóhùn ọlọ́run ní ṣe ń tà fẹ́ fún ni báwo láàṣì wá fọ ọlọ́run ọba sílẹ̀ tá a máa pè nǹkan mi tó yàtọ̀ sọ́lọ́n tá a wàá rò pé sìn là ń ṣe a'udhu billahi minash shaitanir rajim ó yanilẹ́nu fọ́pọ̀lọpọ̀ lórúkọ pé wọ́n mọ̀ nípa ẹ̀sìn Islam ìwọ náà lọ́ọ́ máa ṣe àwọn èèyàn lọ́nà ọ́ máa pè nǹkan mi tó yàtọ̀ sọ́lọ́n ìwọ gan-an lára òríran ò ń pè nǹkan mi tó yàtọ̀ sọ́lọ́n ó rò pọ́ ń ṣàdúà èpè tí tún rí orúkọ ọlọ́run la fi pọ́lọ́n walillahil asma'ul husna tọ́lọ́run ọba làwọn orúkọ eléyìí tó rẹwà jù òun náà ní kẹ́ ẹ máa fi pọ́lọ́n ẹ ra àwọn anábì ọlọ́run ìkẹ́ àti ọlọ́run ọba kó máa bá wọn ní ìgbà tán bá fẹ́ pọ́lọ́n wọ́n máa pe ọlọ́run ọba pẹ̀lú àwọn orúkọ rẹ̀ wọ́n máa pe ọlọ́run ọba pẹ̀lú àwọn àròyìn rẹ̀ rabbi la tadharni farda wa anta khayrul warithin wa anta khayrul warithin bẹ́ẹ̀ la anábì ọlọ́run ọba ń bẹ lọ́n ó ní ìwọ ọlọ́run má fi mí sílẹ̀ lémi nìkan ṣoṣo fẹ́mi náà lọ́ọ́ máa jẹ́ ń bímọ láyé mi nítorí pé ìwọ lọ́ba tó rẹwà jù lẹ́ni tí jogún fún ni ìwọ lọba tó rẹwà jù tí ìjogún fún ni pẹ̀lú eléyìí iná là nábì ọlọ́run zakariya aleyhi salam ni ló fi bẹ́ẹ̀ lọ ọlọ́run sì dá lóhùn ọlọ́run jẹ́ ọlọ́run ọba fún lánàbì yahaya aleyhi salam bẹ́ẹ̀ náà ni anabi yunus aleyhi salam ní ìgbà tí yunus tó ṣe ọlọ́run ọba ẹlẹ́dàá wa lẹ́yìn ìgbà tí yunus tó wá wọ ọkọ̀ ojú omi tọ́lọ́run ẹlẹ́dàá wa kádàrà wípé kí àwọn èèyàn tó wà nínú ọkọ̀ ojú omi kọ́ hàn sí ọ̀gá kọ̀ wípé wọ́n ń dẹ́rù pọkọ̀ àti pé a gbọ́dọ̀ dínyàn kù nínú ọkọ yìí so that ọkọ ó fi máa rì fo anabi yunus aleyhi salam nígbà tá a ṣe mú jẹ òun náà ló mú wípé wọn gbọdọ sọ kúrò wọn gbọdọ sọ sínú odò wọ́n mú kúrò nínú ọkọ ju omi kọkọ ò lè bá rì fo ó ti hàn sanabi yunus aleyhi salam wípé ẹsẹ tó ń ṣẹlọ iná fìyà rẹ jẹun nítorí pé ńgbà wọn ṣe mú jẹ lákọ̀ọ́kọ́ ló mú tún ṣe ló mú ó ní ẹ má yọra yín sọ anabi kò gbàfẹ́jà láti láti jẹ́ pé ó fi sóúnjẹ kò sì gbàfẹ́jà láti jẹ́ pé ó ń rún eegun rẹ̀ ṣùgbọ́n ọwọ́ ọ̀nù rẹ̀ lálàáfíà àfi bí ìgbà tá a gbé nǹkan pamọ́ sínú fírísà tí ò wá tutù jù mọ́ni tánàbí Yunus alayhi salam ti ń bẹ nínú ẹja ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ Yunus alayhi salam kò gbàgbé láti ṣèrántí Ọlọ́run kò gbàgbé láti bẹ Ọlọ́run ọba ẹlẹ́dàá wa azza wa ilaha illa ant subhanaka inni kuntu minadh-dhalimin ilaha illa ant subhanaka inni kuntu mina zalimin Yunus alayhi salam ó pe ọlọ́run ọba ẹlẹ́dàá pẹ̀lú ìròyìn rẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wá sì jẹ́ ó ní kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àfi wọ Allah ògo ni fún ọ èmi jọ̀kan nínú àwọn ẹni tó sábò sì síra wọn báyìí ni ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó là Yunus alayhi salam ó là kúrò nínú ẹja Yunus jáde láàyè nǹkan kan ṣe kò sàlàáfíà rẹ̀ báyìí iná làwọn ànábì ọlọ́run ọba ni wọ́n rí oníkálukú wọn tí ó bá pọlọ́n apọlọ́n pẹ̀lú orúkọ rẹ̀ tí ó bá pọlọ́n apọlọ́n pẹ̀lú ìròyìn rẹ̀ á sì máa rí nínú alukur'an bí wọ́n ṣe ń pe ọlọ́n iná lọ́lọ́wọ́n bá ń jẹ wọn bẹ́ẹ̀ náà ni àwa náà lónìí walillahi al-asma'ul husna fad'uhu biha tọ́lọ́wọ́n bá làwọn orúkọ eléyìí tó rẹwà jù ẹ máa fi pe allah ẹnìkan wàá sí o tó tó láti bọ́lọ̀ wọn bá ẹnìkan sí tó tó bọ́lọ̀ wọn du ọ̀kan nínú àwọn àròyìn rẹ̀ àwọn tó bá ti jórúkọ tọlọ́run ọba ẹlẹ́dàá wa ẹnìkan tó bá jẹ àwọn tó bá sì jẹ́ ìròyìn rẹ̀ ẹnìkan tó bá dù torí di eléyìí báyìí a gbọ́dọ̀ sọmọ wa lórúkọ tí ó túmọ̀ sí wípé ó ń bọ́lọ́run ọba jórúkọ a sì gbọ́dọ̀ ròyìn ẹnìkan pẹ̀lú ròyìn tí ń túmọ̀ sí pé ń bọ́lọ́run ọba dùròyìn torí ẹ̀ bá sọmọ wa lọ́kàn nínú àwọn orúkọ eléyìí tó jẹ́ orúkọ Allah a gbọ́dọ̀ fi abudu síwájú rẹ̀ bíi abdullah abdulsalam abdulrahman abdulrahim abdulmumin abdulmuhaimin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni tá a bá ti sọ ọmọ wa lórúkọ eléyìí tó jẹ́ ọ̀kan nínú àwọn orúkọ allah agbójú gbọ́dọ̀ síwájú rẹ̀ tá a bá sì pè ká máa pè dáadáa ká máa pè ń pèkúpè bẹ́ẹ̀ náà ni ìròyìn a gbọ́dọ̀ ròyìn ẹnì kankan pẹ̀lú ìròyìn tó jẹ́ ìròyìn ọlọ́run nítorí pé ìròyìn ọlọ́run ẹnìkan tó bá dùn ọlọ́run ọba lọ́ba tó láyé òun náà lọ́ba tó lọ́run nítorí pé gbogbo nǹkan tiẹ̀ ni ká máa wá pààrọ̀ yẹn nìkan wọ́n pe bọ́yá anabi wa sallallahu alayhi wa sallam tẹ́lómi ọmọ sọ pé anabi lalaye lọ́rùn eléyìí sọkúsọ ni eléyìí tí ó yẹ ká bá lẹ́nu mùsùlùmí akramakumullah àwọn ìròyìn allah níbo la máa wá sí àwọn orúkọ allah níbo la máa wá sí àwọn orúkọ allah àtàwọn ìròyìn rẹ̀ á máa wá sínú alukur'an àti sunna anabi muhammad sallallahu alayhi wa sallam a máa fagbárí lásán káfí máa sọ ọlọ́run ọba lórúkọ a máa fọpọlọ lásán ká fi máa hú ìròyìn jáde fún ọlọ ntọ́lọ́mba fi pera rẹ̀ iná ni wọ́n máa jorúkọ rẹ̀ àbánabi wa Muhammad sallallahu alayhi wa sallam ló fi pe ọlọ́n òun náà ni wọ́n máa jorúkọ fọlọ́n bákan náà ìròyìn tọ́lọ́mba fi ròyìn ara rẹ̀ àbánabi wa sallallahu alayhi wa sallam ló fi ròyìn ọlọ́n iná wọ́n máa jẹ́ ìròyìn fọlọ́n àmẹ́mi àbíwọ́ làwa jókòó nbì kan láàmú wa ròyìn ọlọ́n pẹ̀lú àwọn àròyìn kan eléyìí tí ìsọlọ́run ọba ló fi ròyìn ara rẹ̀ àbá máa pè lórúkọ kan eléyìí tí èso ló fi pera rẹ̀ eléyìí àṣìṣe ńlá ni o ẹ̀ṣẹ̀ ńlá sì ni tí ó bì fẹ́ni tí bá ń ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ irú pé àmọ́ wá ròyìn ọlọ́run irú ìtàwọn èèyàn máa wí pé ọba hìn ọba hẹn ọba hẹn hẹn hẹn ìsọkúsọ burúkú tọ́lọ́run ọba tó dá wa náà lélẹ́yìn billahi minash shaitani rajim àwọn anábì ọlọ́run nígbà táwọn bá fẹ́ pọ́lọ́run wọ́n máa ń pọ́lọ́run pẹ̀lú orúkọ tó fi pera rẹ̀ wọ́n máa ń ròyìn rẹ̀ pẹ̀lú orúkọ tó fi ròyìn ara rẹ̀ bó wà ní tàwa kúrúntù táwa kan á jí táà máa ròyìn ọlọ́run táà máa pè lórúkọ tí ò fi pera rẹ̀ ká gbọ́dọ̀ dánrú rẹ̀ wò. eléyìí ni wọ́n ń pè ní at-tawhid lọ́dọ̀ àwọn ahli sunnati wal jamaa tó bá ti dárúkọ tawhid àmọ̀pé tawhid yẹn ó sì àkójọpọ̀ tawhid al àti tawhid ar àti tawhid al-asma torí ẹ̀ ni wọ́n máa ń sọ pé tawhid al هو إفراد الله عز وجل بأفعال العباد وأما توحيد الربوبية فهو إفراد الله عز وجل بأفعاله تريه lẹ́yìn لواري توحيد الأسماء والصفات، توحيد tawhid olóhìyá ó ní í ṣe pẹ̀lú pé ká ṣe ọlọ́run ọba láàṣọ ká ṣe lọ́kan ṣoṣo nínú àwọn iṣẹ́ ìjọsìn táwa bá ń ṣe tawhid rububiyya ó ní í ká ṣe ọlọ́run ọba lọ́kan ṣoṣo pẹ̀lú àwọn iṣẹ́ tọ́lọ́run ọba ń ṣe ẹlẹ́kẹta onílàpẹ̀ ní tawhid asma wa sifat ẹ̀rí tawhid alákọ̀ọ́kọ́ yẹn eléyìí tá a pè ní tawhid olóhìyà ká sọ ọlọ́wọ́n ọba lọ́kan ṣoṣo pẹ̀lú sẹ́tàwá bá ń ṣe àwọn asẹ́ ìjọsìn tá à ń ṣe ká ṣe ọlọ́wọ́n ọba lọ́kan ṣoṣo nínú rẹ̀ kọjá pé ọlọ́wọ́n ọba nìkan òun náà là ń ṣiṣẹ́ ìjọsìn wá fún àmọ́ ṣiṣẹ́ lómi ìtọ́yàtọ̀ sọ́lọ̀ tawhid eléyìí òun náà ni gbólóhùn la ilaha illallah òun náà ni ń tọ́ka sí nítorí pé la ilaha illallah ìtumọ̀ rẹ̀ lódodo òun náà ni la ma'buda bihaqqin illa Allah ay la ilaha mustahiqqun lil'ibadati fil wujud bihaqqin illa Allah ìyẹn ni pé kò sí ọba kan tó lẹ́tọ̀ọ́ sí pé ká jọ́sìn fún lódodo ní gbogbo ilé ayé yìí kò sí àyàfi allahu rabbul alamin nìkan allahu rabbul alamin nìkan òun náà lọ́ba tá a gbọ́dọ̀ jọ́sìn fún lódodo ní tí wọ́n ń jọ́sìn fún pọ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ ẹ̀sìn irọ́ ni ní tí wọ́n ń pè pọ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ ìpèpè òfo ni nítorí pé gbogbo ní tẹ́ǹbà ń jọ́sìn gbogbo ní tẹ́ǹbà ń pè tó bá ti yàtọ̀ sí Allah ẹlẹ́dàá gbogbo wa ó dájú wípé ìfàsìkò ṣòfò ni ìfàsìkò ráre ni àìgbàgbọ́ ni kì í ṣègbàgbọ́ báwo lèèyàn ṣe fi ọlọ́run ọba tó ṣẹ̀dá gbogbo nǹkan sílẹ̀ tí ò ní pé èèyàn fọlọ́run ọba tó ní gbogbo nǹkan sílẹ̀ kò ní í sìn yóò máa wá sin ẹni tó ṣe pé dídá lọ́lọ́run dá ẹni tó ṣe pé kò ti sí tẹ́lẹ̀ kó tó máa bẹ àìsí náà ni ó tún padà gbẹ̀yìn rẹ̀ káwọn apò nítàn lẹ́lẹ́sìn ẹ̀sìn kí ló ń sìn tó jẹ́ pé ò ń ṣẹbọ sọ́lọ̀ ò ń pe nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ ǹjẹ́ tó lè yí bá yé wa a ti mọ̀ pé Allahu Rabbul Alamin òun náà nìkan lọ́ba eléyìí tó ṣe pé lẹ́tọ̀ọ́ sí pé ká jọ́sìn fún un àti pé pàápàá gan téèyàn bá ti kọ̀ láti sìn onítọ̀hún ti ṣe kèfèrí sínú torí ẹ̀ náà sọ pé la ilaha illallah òun náà ní gbólóhùn tí ń tọ́ka sí tawhidul uluhiyya òun náà ní gbólóhùn tí ń tọ́ka sí tawhidu ká sọ Ọlọ́hun ọba lọ́kan ṣoṣo nínú ìjọsìn la ilaha illallah tó sì jẹ́ gbólóhùn tí ń tọ́ka sí yìí eléyìí tá a pè túmọ̀ rẹ̀ ní kò sí ọba kan kò sẹ́nìkan tọ́tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi Allah bẹ́ẹ̀ náà ló yẹ kí wọn náà kọ́ gbọ́tùmọ̀ rẹ̀ yìí o a gbọ́dọ̀ túbá mi pé la ilaha àkọsọ́ba kan illallah àfolúwa ìtukùtù nìyẹn o ìtukùtù ọba pọ̀ àmọ́ kò sí ọba kan tọ́tọ́ láti sìn lódodo kò sí nǹkan kan tọ́tọ́ láti sìn lódodo àyàfi allahu rabbul alamin eléyìí ni ìtumọ̀ la ilaha illallah la ilaha illallah gbọ́dọ̀ nǹkan ni eléyìí tó ṣe pé lórígun méjì orígun méjì lónìí orígun rẹ̀ méjèèjì ni nafion wa isbat ilé nǹkan jìnnà àti ìfẹsẹ̀ nǹkan rinlẹ̀ kí la lé jìnnà òun náà ni alé gbogbo nǹkan míì tí wọ́n ń jọ́sìn fún yàtọ̀ sí Allah alé jìnnà pé wọ́n lẹ́tọ̀ọ́ sí kí wọ́n jọ́sìn fún wa orígun ẹlẹ́ẹ̀kejì òun náà ni al-ithbat níta àfirinlẹ̀ àwa afẹsẹ̀ ìjọsìn yẹn àfirinlẹ̀ fún Allah torí ẹ̀ ló ṣe jẹ́ pé la ilaha illallah gbólóǹtọ́ tẹ̀wọ̀n púpọ̀ ni la ilaha illallah ó tẹ̀wọ̀n kọjá gbogbo bá ti sin lérò ìdí nìyí tó fi jẹ́ pé ànábì wa Musa aleyhi salam ní ìgbà tó tọrọ lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ó ní rabbi allimni shay'an adhkuruka wa ad'uka bih ọlọ́run ẹlẹ́dàá mi kọ́ mi ní nǹkan kan tí màá fi ṣèrántí rẹ tí ń sì máa fi pè ọ́ ọlọ́run ya Musa qul la ilaha illallah ìrẹ Musa la ilaha illallah ni kò máa sọ. So النبي موسى عليه السلام أن كل عبادك يقولون هذا، hada gbogbo àwọn ẹrú rẹ náà ní sọ bẹ́ẹ̀ anabi sì lè mí ó yẹ kí mi ò ní gbólóhùn kan ọ̀tọ̀ tí ń fi máa ṣe zikiri yàtọ̀ sáwọn aráyé yòókù ọlọ́run ọba ẹlẹ́dàá wa wá fi yá anabi musa ọlá tí ń bẹ fún la ilaha eléyìí tó ṣeé ṣe kọjá yìí pé kò hàn sí ni fi sọ̀ǹtọ̀sọ̀ǹ ọlọ́run ní wa musa tó bá jẹ́ yìí pé as-samawatu sab'a sámà méjèèje wa amiruhunna ghayri àtàwọn ẹni tí ń gbé bẹ̀ yàtọ̀ sí Allah kìí ṣe inú sámà lọ́lọ́wọ́n bá wà òkè gbogbo sámà pátá porongodo òkè gbogbo ẹ̀dá tó dá iná lọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá wá wà tó bá ṣe pé sámà méjèèje táwọn ẹ̀dá tí ń gbé bẹ̀ wal aradina sab'a àti ilẹ̀ méjèèje kánú fi kẹfà agbésí orí apá kan nínú apá méjèèjì òṣùwọ̀n wala ilaha illallahu fi tàwa gbé la ilaha illallah sórí apá kejì rajahat bihinna la ilaha illallah la ilaha illallah kò bá tẹ̀wọ̀n ju gbogbo ẹ̀ lọ. a eré ló ń pè la ilaha illallah ọkọ̀ dá gbogbo bó ti ṣe ń pè ṣùgbọ́n lọ́dọ̀ ẹni tó bá máa túmọ̀ rẹ̀ nítorí pọ́pọ̀ nínú àwọn èèyàn tí ń sọ la ilaha illallah táwọn fúyẹ́ lórí òṣùwọ̀n tí wọ́n fúyẹ́ ju ìyẹ́ ẹ̀fọn lọ tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmà lèmẹ́dá nítorí pé àwọn sọ la ilaha illallah wọn máa túmọ̀ rẹ̀ wọ́n sọ la ilaha illallah kò lápá kò hàn nínú ìgbésí ayé wọn wọ́n sọ la ilaha illallah gbogbo ń tọ́ takò pátá korongodo òun náà ni wọ́n gbé wọ̀ bí ẹ̀wù ẹni tí wọ́n sọ la ilaha illallah tí la ilaha illallah tí ó ṣe sábàbí oríire fún tí ó mú kí iṣẹ́ rẹ̀ kó tẹ̀wọ̀n lórí òṣùwọ̀n tó bá àyìnlá ma'buda bihaqqin illa Allah ìyẹn ni pé kò sí ẹnìkan tó tọ́ láti sìn lódodo àyàfi Allah eléyìí túmọ̀ sí pé gbogbo òòṣà gbogbo ẹbọ gbogbo ẹ̀ ìranù lásán ni nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa nìkan òun náà lọ́ba tọ́tọ́ láti fòdodo jọ́sìn fún tíyẹn bá lóun ṣe Islam ṣùgbọ́n tó ṣe ipò tún mẹ́bọ mẹ́sìn èèyàn lóun ṣe Islam ó tún pè nǹkan míì yàtọ̀ sí Allah á pé ó ṣe Islam nítorí pé ààyè ò nínú Islam láti ṣe gbogbo ẹ̀ ládàlú kò lè ṣeé ṣe èèyàn wà lórí pé mò ń ṣe ọlọ́run ọba lọ́kan nínú ìjọsìn lèèyàn á máa fi jẹ́ mùsùlùmí ní ìgbà téèyàn bá ti lè pa nǹkan kan míì papọ̀ mọ́ ọlọ́run ẹlẹ́dàá wa nínú ẹ̀sìn tó da lúrú papọ̀ mọ́ sápà lábẹ́ òfin ọlọ́run ọba èèyàn jẹ́ mùsùlùmí mánu ọlọ́run dákun má yọ kó nu Islam ọlọ́run dákun jáwọ́ lè mójútó Islam wa ọ̀rọ̀ ló ń gbọ́ yẹn o nígbà tó sọ pé la ilaha illallah àyìnlá ma'buda bi haqqin illallah kò sí nǹkan kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi Allah eléyìí túmọ̀ sí wípé ìjọ́sìn ìjọ́sìn gangan gan tán mẹ́nu gbà wọn eléyìí tó jẹ́ pé àgbọ̀dọ̀ gbé lọ bẹ́lùmíì tó yàtọ̀ sí Allah ìjọ́sìn ká nípa rẹ̀ kápá ká nípa rẹ̀ ṣe kókó nítorí pé téèyàn ọba máa ń já ń jọ́sìn gan ó súnmọ́ kọjá pé ó ti gbé ọ̀pọ̀lọpọ̀ nínú tá a pè níjọsìn lọ ẹlòmíì tó yàtọ̀ sí Allah tí ó ti wá tara bẹ́ẹ̀ dẹni tó ṣe pọ̀ da nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run ọba nínú ìjọsìn láì jẹ́ kó náà mà ń ṣe mà kò tó láwàáwì kò mọ yémi nì kò tó ní àhesọ nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ní ìgbà tó fà àwọn ànábì ọlọ́run ọba ránṣẹ́ ó ní kí wọ́n máa ṣàlàyé yéké ah àlàyé tànàbí wa sallallahu alaihi wasallam tó ṣe fún wa ó yé ó sì hàn anabi sallallahu alaihi wasallam ti lọ ẹ̀sìn tọ́lọ́run bá fi rán kò tí ì lọ àwọn ẹni tí sì ń ṣàlàyé rẹ̀ wọ́n sì ń bẹ láyé títí dèsìn. àwọn oríṣiríṣi ẹ̀kọ́ la ti gbọ́ ní abẹ́ ètò yìí nítorí náà à ń fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin olùgbọ́ wa nílé lóko wípé orí ńlá tí ó ga jùlọ ni yóò máa jẹ́ fún èmi àti ẹ̀yin tí a bá lè gbìyànjú láti máa mú àwọn ẹ̀kọ́ wọ̀nyí lò nínú ìṣẹ̀mí wa ṣáájú kí ọjọ́ tó lọ mọ́ wa lọ́wọ́ ìyókù tó di ọ̀la tí